أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعد ما أمدنا وإليه النشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وما والاه بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا بسم الله وبركاته ọba tó ṣe pé òun náà ni ọdún jí wa sáyé láàárọ̀ ọlọ́run kẹlẹ́ wa gbogbo ẹ̀ wa gbogbo àwọn tí èèyàn ń tọrọ lórí ayé àti tàlùkìyàmà ọlọ́run ó ṣẹlẹ̀ wá fún ẹnì kọ̀ọ̀kan wa ìbànújẹ́ ayé inú sàárì àti tàlùkìyàmà àfẹ́ ọlọ́run wọ́n jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì má tó yẹ kí a máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba ńlá. bákan náà ló ń jẹ́ ilé anábìyà Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá anábìyà Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà tí wọ́n fi lẹ̀ bí wọ́n ti lè fi lẹ̀ lórí àgbọ́lé tí wọ́n gbà fi lẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéǹde àlùkìyàmà. Èkó àtàlù máa ní ìtẹ̀síwájú lórí àlàyé tí à ń bá lọ nípa àgbọ́lé àwọn ọlá àti àwọn àǹfààní tí ń bẹ fún ààwẹ̀ Ramadan in particular láti inú kíláàmì sàyẹ̀wò fífi ìsọ̀lá ibi tí a ti gbé ní àárọ̀ ìdíyẹpá mẹ́nuba náà ní sókí níjẹta òun náà ní bínú ìyá ìlú ìyá Ramadan ṣùgbọ́n olùṣà kí làwọn ti ń mọ̀ lè gbé àwẹ̀ ọ̀dọ́n ó ti di ọ̀ràn èèyàn fún wa láti gbà. Torí pé nínú àyàdá ti ta lọ sísáájú, ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní gbára àwọn olùbílẹ̀ mi ṣe tọ́nu lọ́jẹ́. Ọmọ ìṣáyé dání kó mo ṣáàrọ̀ fáyé súnmọ́. Ẹni tí ó bá ti lè ní mẹ́sì oṣù yẹn kó yá gbà wẹ̀. Ẹni pé tó ṣe yẹn bá ti bọ́ ọ láyé. ọ̀ràn yẹn ní gbogbo àwẹ̀ ọ̀. Náà wọ́n ní wọ́n bíi ìyá mi ọmọdé gbogbo òṣìṣẹ́ àrà. Wọ́n wúra gbogbo ìyá àjẹ àmọ́ yìí. Wọ́n ní àánú náà pé àwẹ̀ ọmọdé ó jẹ́ ọ̀ràn yẹn fún wa nígbà tàbá ti Wọ́n ní àkọ́kọ́ rẹ̀ wúlọ́lù ìlàrí Ramadan òun ni pé adúlé oṣù Ramadan olùwọléwáyé irú èyí ní ìsinwáyé gẹ́gẹ́ bí ó ń ka oṣù ojú ọ̀run táàmù bí ń tẹ̀sí sẹ́rí ó tàtà yé ìyẹn làá fi ń ṣe ọ̀rọ̀ ajé abẹ́ dájọ́ abẹ́ gba abẹ́ fún yàn lápọ̀ìntímẹ́t abẹ́ sí gbogbo ẹ̀ títà ilé ni à ń lò yẹn ìlú tí èsè ìlú Islam tí wọ́n wọ́n pè ní Gregorian calendar ṣùgbọ́n tó bá fi lé ọ̀rọ̀ ẹ̀sìn kò sí tẹ́sí wa ní í ṣe pẹ̀lú January February March April May June July August September October November December ẹ̀sìn ọ̀rọ̀ yìí kankan ṣe pẹ̀lú yẹn nílànà ìjọsìn wa intẹ́sìn tàwa ní í ni muharram sọ́fọ́n